fún ló lè kọ́ àwọn ọmọ wa. mufilihun ló lè kọ́ ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mufilihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mufilihun group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class kẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competent fluency in Arabic language, medical and memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside Alafia bread in Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي أن يرى لي أن يرى yín ètò wa وأيتو المفلحون èyí tí ilé ẹ̀kọ́ muflehun group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́ gbogbo àwọn tó gbówó kalẹ̀ nínú òbí alágbàtọ́ àwọn old students àtàwọn mùsùlùmí míì táwọn náà tó dá sí tó dáa dẹni tí ó ra ẹ́písòdù kan tí ó ra méjì pé kí ládàá rẹ̀ mọ́ bá òbí àwọn tó ti lọ ọlọ́run bá ní fọ̀nùkẹ́ gbogbo àwọn òbí wọn kọ́ fọ̀nùkẹ́ àwọn òbí tiwa náà àti gbogbo òkú mùsùlùmí. ẹ já bẹ̀rẹ̀ ètò ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa usama busoiri tí ó kà fún wa bismillah.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 عن أبي رقية بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين نصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولهيمة المسلمين ولأمتهم رواه مسلم Translation أبو رقية تن بن أوس الداري Allah anhu narrated that Prophet, peace be upon said, Religion is sincerity, we said, to whom? We said, to Allah, His book, His messenger, and to the leaders of the Muslim and their masses. Translated by Muslim. Lessons from the Hadith. 1. Religion of Islam encourages sincerity. 2. It emphasizes the importance of general sincerity. 3. Muslims are urged to believe in Allah and to be grateful to Him. 4. Al Quran is the word of Allah. 5 the teachings of Al-Quran should be followed. ọlọ́run jẹ́ káwọn ọmọ ìjẹ́ kí wọ́n wúlò má jẹ́ kán gbàgbé ìmọ̀ láéláé ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni apá kẹta ìtò ní í ṣe pẹ̀lú aligistu filimtihanat examination malpractices ìmọ̀ ṣe màgòmágó ìmọ̀ ṣe èrú ìmọ̀ ṣòjòrò ìmọ̀ parí iṣẹ́ ìmọ̀ jíwèwò nínú àwọn ìdánwò orí àwọn òbí náà la dúró lé lórí sẹ́ẹ̀ abẹ́lọ́n gbogbo ẹ̀yin òbí ọlọ́run jẹ́ ẹ̀jèrè àwọn ọmọ yín òbí làwa náà ọlọ́run jáwa náà ò jèrè àwọn ọmọ wa ọmọ náà tún ni wá ọlọ́run jáwọn òbí wa ó jèrè wa kò rọrùn lódodo kóbi ó ṣe wàhálà owó sanwó fọmọ sanwó excursion sanwó inter end of year party àtàwọn owó míì kóbi mọ́ lọ tó bá rí bí àwa tá a jóbi aláwa náà lọ́nà tá à ń gbà dá sí bí òjòrò ìmọ̀ ṣe èrú ìmọ̀ ṣe màgòmágó nínú ìdánwò bó ṣe ń lọ. ìlàsẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ọmọ tí ò tí ì tó ṣèdánwò kan afá nǹkan ju kọjá bó ṣe yẹ ọmọ mi ò ní ṣòro ẹ̀yin òbí lẹ́sọ̀dẹ̀ tó ní ṣòro ẹ fẹ́ kọ́ ọmọ ẹ̀yin ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án kó sáré wà ní js one torí pọ̀ rẹ̀ yín ọmọ rẹ̀ kan ti wà ń jẹ́ ẹ̀sùn àlọ́mọ ọdún mẹ́sàn-án bọ́yọ̀ máa máa ti yín lọ bọ́yọ̀ máa tiẹ̀ mọ̀wéjọ́ máa ti yín lọ ẹ jẹ́ káwọn ọmọ ọmọ lọ nílànà bọ́lọ̀ ń ṣe dá wọn tí òfin ní jásí pẹ̀ ń kó bọ́mọ. lónìí òbí máwọn oníléèwé àlọ́mọ òun ò rìpíìtì ọmọ tẹ́yìn ti mọ̀ pé shortcut wà tẹ́ ẹ bá ti mú lọ kan ọmọ tó pé ṣèdánwò 3 ọmọ tó wà lẹ́sẹ̀ 1 tí ò tí ì parí ss2 gan yóò ti ṣe nẹ́kò ṣe wáyẹ́ẹ̀kì e yóò ti lọ parí iṣẹ́ ọmọ ọdún mẹ́tàlá mẹ́rìnlá yóò ti parí yóò ti ní gbogbo rìsọ́ọ̀tì tó kó ní. gbogbo orú àwọn yìí máa kánjú tó lè kó báwọn ọmọ yìí gan tí ò ní jẹ́ kán ní maturity nígbà tán bá dé poli tán bá dé nce tán bá dé yunifásitì táwọn òbí náà sọ́ra ká mọ̀ lọ máa sáré kẹ̀kẹ́ lọ kọlu àjàgbé ejò ọlọ́run jáwọn ọmọ yìí fún wa jẹ́ jèrè wọn ara ẹ̀ náà ni kọjá pòbí kọ̀ọ̀kan lásìkò yìí yóò sáré máa wọn ọmọ rẹ̀ lọ síbi kíni o ibi àwọn tí ó bá parí iṣẹ́ yìí yóò máa fi yóò máa fi brand yóò máa fi sakọ káàkiri pé ọmọ òun bẹ́ẹ̀ ṣe ń wo ọmọwé gbogbo rìsọ́ọ̀tì ẹ̀ ló ti kó ìwọ náà sì mà ọmọ yìí ọmọwé ọ̀nà èrú ọ̀nà òjòrò ni jama ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run yẹ́wò mọ̀ yẹ kú mọ̀ náà sú lè rọ́bìlà àlàmì ọjọ́ tí kálukú ó dùn wájú ọlọ́run tí ó rojọ́ ẹ̀yin tẹ́ wá jákẹ́gbẹ́ mi tèmi náà jẹ́ kan nù yín ẹ̀yin tẹ́ ń darí ẹ̀kọ́ ẹ̀yin proprietors ẹ̀yin tẹ́ jẹ́ aládàáni ilé ẹ̀kọ́ yálà ilé ẹ̀kọ́ mùsùlùmí àbí ìjẹ́ ti mùsùlùmí ọ̀rọ̀ kan àwa náà àwa náà yọ ẹ̀bùn tí ń bẹ lójú wa kábára wa sọ̀rọ̀ àwa náà lọ́nà tọ́pọ̀ tá à ń gbà dá sí examination malpractices ẹ̀yin tẹ́ ẹni léèwé ẹ jẹ́ kábára wa so ti yẹ tó bá dijọ́ ọ̀gbẹ́ndé àlùkìyàmọ̀ alẹ́ àkìláwù báàdù umyáwọ́má ìdílé báàdù náà gbogbo ere gbogbo ọ̀rẹ́ tá a bá ń bára wá ṣe tá a lè sòdodo a máa sá fúnra wa ni ọlọ́run bẹ́ẹ̀ nínú tọmọ ìyá méjì bá wọlé tí rẹ́rìn bóde irọ́ náà pa fúnra wọn àwa tá a jọ ń darí àwa tá a jẹ́ àdáni ó kún sọ́wọ́ tiwa tọ́ka àwa tá a jẹ́ oníléèwé tá a gbọ́dọ̀ mọ́ sọ fúnra wa kọ́lọ́hún kó forí di gbogbo wa gan kí ni mísà àti bísàn wa gan lórí iléèwé tá a dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan ọmọ tó jẹ́ ó dáléwé lẹ̀ ọ̀kẹ́ sáré pé bọ́yá òun náà kò ríṣẹ́ ó sì dáléwé lẹ̀ bọ́yá òun náà rí táwọn ẹgbẹ́ òun dáléwé lẹ̀ òun náà dálẹ̀ kí ni mísàn àti bísàn wa gan lórí àwọn iléèwé tá a dálẹ̀ ṣé n táwa náà fẹ́ ṣe ni ká máa produce àwọn ọmọ olè àwọn ọmọ half-baked students àwọn ọmọ tí ò ní mọ̀ yanjú àwọn ọmọ tí kẹ̀ ń gbéwé ẹ̀rí títí wọn ní màálù máa àwa tá a dálẹ̀wé lẹ̀ kálukú wa náà ẹ jẹ́ àjókòó lẹ́yìn ọ̀rọ̀ tá a jọ ń gbọ́ yìí bẹ̀rẹ̀ látòrí èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ẹ jẹ́ kálukú wa ká jókòó kí la torí ẹ̀ dálé ẹ̀kọ́ lẹ̀ irú àwọn ọmọ wo la fẹ́ kán máa wálé ẹ̀kọ́ wa irú kí la fẹ́ kọ́ wọn kí la fẹ́ kán jẹ́ láyé ń bì àtijọ́ ọ̀gbìnrin àlìkìyàmọ̀ àbáyé nìkan là ń torí ẹ̀ dálé ìwé lẹ̀ kálukú ẹ̀ máa wá ń sàfihàn kí ni mission vision kí lèrò ń gbà kí lásán tá a wá gan tá a torí ẹ̀dá léwèé lẹ̀ ṣètò ẹ̀kọ́ gan yí àwa gan yanjú ẹja kọ́mọ wá ń ṣàfihàn. ẹlẹ́kejì tọ́ka gbogbo àwa tá a dá ilé ẹ̀kọ́ sílẹ̀ ìjẹ́ àwọn olùkọ́ tí wọ́n múnádóko àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ sáwọn ló ń bá ní káwọn ọmọ ṣé kèé ṣe pàǹgbẹ́sẹ̀ káfíńtà fún bíríkìlà títà tó ní mo ti bá lè ìwé kan ṣe interview rí nursery and primary school afẹ́ gba olùkọ́ olùkọ́ yẹn rèé ó dẹ̀ ń sọ pé art teacher ni mí o mi ò lè kọ́ máàsì primary three four five ó dẹ̀ sọ òdodo ṣé kèé ṣe pé tíṣà kí ò lè kọ́ máàsì ẹ̀ sáni ọmọ fagídí kọ́ máàsì náà ni ṣé kèé ṣe pé jàtẹ̀ ẹni ọkọ̀ english òun gan tàbọn kò lè kọ́ lẹ́tà àárọ̀ márùn-ún bóyá bí ó ti gúùdù ní kọ́ máa kó àwọn ọmọ bí wọ́n ṣe ń ṣe dọ́sà bí wọ́n ṣe ń ṣe kéèkì yóò sì gúùdù ń bẹ́ẹ̀ ẹ̀ẹ́sẹ̀ tó ní kọ́ máa mú èèbò mọ́ torí pé gírámà àti ẹ̀gán ó níbi ó dé ìwọ̀nba gírámà àti èèmọ̀ fáwọn how to make dosa how to make cake how to produce ẹ̀ eh, ẹ̀ eh, kí ló kọ rẹ̀ ó gùdù ń bẹ̀ wọn wáyé tẹ́ ẹ tó fẹ́ fi wàhálà mi kún wàhálà rẹ̀ ẹ̀yin tá a jọ dálẹ̀wé lẹ́jà bẹ̀rù ọlọ́run àwọn olùkọ́ tí wọ́n múnádóko àwọn competent qualified teachers àwọn ni ká máa lo láwọn iléèwé wa pàápàá ẹ̀yin tẹ́ ẹ tó jẹ́ mùsùlùmí ẹ bẹ́ẹ̀ gbọ́ tànàbí wa sallallahu alaihi wa sallam tó sọ ọlọ́run ọba àlekè ọlá máa ń fẹ́ pé èèyàn bá ń ṣe nǹkan á ń yù tìtì náà wù káṣe dáadáa ẹ jẹ́ àwò dáadáa o ìyẹn jára ń tọ́kàn wá ara ń tọ́kàn wá gan-an ni wípé àwọn nǹkan ìkọ́ ẹ̀kọ́ tá a lè pè ní bíi facilities ìjọ wà láwọn iléèwé wa Rome was not built a day ìjọ abága òun kọ́ làákà ọ̀run ìjà àwọn basic facilities sọ wà níléèwé wa tí ọba sí ọba ni kò bàjẹ́ ẹ jẹ́ á máa upgrade ẹ̀ níwọ̀nba kọjá pé àwọn ọmọ àwọn tó yẹ fi kẹ́kọ̀ọ́ tí ó jẹ́ kí ẹ̀kọ́ kọ́ wọ orí wọn tí ó jẹ́ kí ẹ̀kọ́ kó yé wọn ọkàn ẹ̀yin tá ń náà jẹ́ kan nínú yín ọlọ́run kó forí jẹ àwa náà ìjà àwọn nǹkan yìí sáà rẹ̀ fáwọn ọmọ tí ó jẹ́ kẹ́kọ̀ọ́ òye wọn nǹkan míì tó yẹ kán fojú rí kò rí bó ṣe wù ká ẹ bolùkọ́ tó múnádóko tó ẹ tún máa training wọn di training and retraining ìjà ń ṣètò yìí máa tún fún àwọn olùkọ́ wa ní ẹ̀kọ́ tó múnádóko ní ẹ̀kọ́ tó jiná ìjà ń ṣe ètò eléyìí bí nínú àwọn nǹkan tó tó kẹ̀yìn ẹgbẹ́ mi tá a jọ ń ṣètò àǹdálẹ̀wé ilé àjọ ń darí ilé ẹ̀kọ́ ara rẹ̀ náà ni wípé ìtìjọba ní á kọ́ àwọn ọmọ ṣe ń là ń kọ́ wọn ìjẹ́ sílábọ́ọ̀sì kọ̀ríkúlọ́ọ̀mù tí wọ́n ní á lò ṣé kọ̀ríkúlọ́ọ̀mù coverage ìjẹ́ nǹkan yẹ káwọn olùkọ́ ọwọ́ kọ́ ọmọ ṣé wọ́n ń kọ́ ọmọ táwọn agán ti ẹ̀ ṣèwádìí pé ó yẹ kẹ́ ẹ kọ́ wọn ní tọ́píìkì mẹ́wàá ní táàmù yìí o bóyá lè wé mi bóyá tọ́píìkì mẹ́ta àwọn kan bó làwọn ọmọ òsè jìnnà bá wọn. ìyẹn ni ó máa fa kẹ́ ẹ máa ṣe curriculum coverage evaluation ní táàmù kọ̀ọ̀kan iṣẹ́ tó yẹ kó lùkọ̀ ọ̀kan mọ́ ṣé wọ́n kọ́ mọ́ tí wọn ò bá kọ́ mọ́ mélòó ló kù tí wọn ò kọ́ mọ́ bóò ni wọn ò ṣe fi kún wàhálà táàmù tí ń bọ̀ ọ̀nà wo náà fẹ́ẹ́ gbà kọ́ mọ́ tó fi jẹ́ pé ń tọ́ yẹ kọ́ mọ́ ọmọ ọmọ ò ní irú mọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ ọkàn ẹ̀yìn ẹgbẹ́ mi táwa náà jọ ń dálé ìwé lẹ̀ kọ́lọ́run ọba àlejò ọlá kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe ọ̀rọ̀ continuous assessment ńkọ́ tó jẹ́ pé gbogbo ìgbà lẹ́ẹ̀ máa dán àwọn ọmọ wò tí wọ́n máa ṣèdánwò lóòrèkóòrè láti máa rí wípé ṣé n tí wọ́n ń kọ́ àwọn ọmọ ṣé lóòótọ́ ló yé wọn àbí ò yé wọn ọ̀rọ̀ external inspection kọ́ kọjá sí wípé ìtọ́jú méjì ìwọ tó ọjẹ́ proprietor àbí proprietress ìtọ́jú méjì tiẹ̀ rí inú iléèwé rẹ tó o bá tún pẹ̀lú mi ìwà láti ta kọ́ wá bọ̀ wo àwọn teachers tí wọ́n ń káwọn ọmọ kọ́ wá bọ́ owó lẹ́sìn nóòtì eléyìí tí wọ́n kọ kọ́ wá bọ́ owó dáyárì eléyìí tí wọ́n fìdí à kọ́ wá wo nóòtì àwọn ọmọ gangan ṣé n tán kọ́ wọ́n relevant kọ́ wá wo àsìkò wo làwọn tíṣà yín ń dé kó wo time book kó wo ṣé wọ́n ń sign out kó wo àwọn facilities tẹ́ ẹ ní ṣé n tán yẹ kó wà nílé ìwé yín ṣé n lọ́ wà ń bẹ̀ tí ọ̀bá tí ì sì èwo ló yẹ kẹ́ ẹ sáré lọ owó tẹ́ ẹ fi kún gbogbo orú eléyìí ara ń tọ́kan ẹ̀yin èèyàn wa tá a ń ṣe ètò ẹ̀kọ́ tá ń dálé ẹ̀kọ́ lẹ̀ ni ẹ mọ́ gbàgbé mo tó ń tún sọ Rome was not built a day ìjọ abágakọ́là àkànrun ṣùgbọ́n kọjá pé ibì kan náà láàmú wà lọ́dọọdún eléyìí ọ̀dà tó a gbọ́dọ̀ tún gbìyànjú kọjá sí pé eléyìí ọmọ ṣẹlẹ̀ ẹ máa pe àwọn external inspectors ẹ máa fún wọn lówó kí wọ́n máa bá yín wo ohun tẹ̀ ń ṣe kódà ó lè jẹ́ nínú àwọn tòpáìtò ẹgbẹ́ yín tóun náà nílé ìwé mi ni ọba wọ wálé ìwé tiẹ̀ tí wọn ò lówó tó fún ìwọ wálé ìwé tiẹ̀ kóun náà wálé ìwé tiẹ̀ tó ti yé eyín wàá bọ ogun tán ṣe nù léèwé yẹn ẹ ti jọ wò ó eyín ó jẹ máa mọ ibo lẹ kù sí i ṣèbí yorùbá nípàkọ onípàkọ láàrí ẹni ẹlẹ́ni ní í ṣe kí ni o ẹni ẹlẹ́ni òun ló ń rí tẹni ara ń tọ́kàn yín ni pé sáwọn period tó yẹ káwọn olùkọ́ ó fi máa káwọn ọmọ ṣé wọn ò máa fi sọ̀tàn ṣé wọn ò fi máa sọ fàbúò ṣé wọn tiẹ̀ wà ní yàrá akẹ́kọ̀ọ́ gan proprietor fúnra rẹ̀ gan ó ti ran rí lọ principal ó ti wá fẹ́ lọ hm ó ta recharge card lọ hod òun lọ ra gálà jẹ̀mọ́ ọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ kí ló kù táwọn tíṣà ò lè ṣe tán ìjẹ́ internal inspection internal supervision internal evaluation ìjọ ń lọ láwọn iléèwé wa bí ẹ̀yin olùdarí ilé ẹ̀kọ́ bí mo ṣe ń bá yín wí mò ń bára mi wí o ọlọ́run jẹ́ àjọsọ rírẹ̀ á pàdé ẹ́písọ́ọ̀dù mẹ́ta la fẹ́ lò ṣùgbọ́n kò gbé e ààbò ẹ́písòdù kẹrin ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sọ́nà zero eight zero five two six one five three zero three two one máa pàdé ọmọ ìyá yín lẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulah wa barakatuh.